wetin be the highest amount of suya wey person don buy from yam one person don buy from yam before. one person uh, you don buy suya eighty thousand from my house. for place. one person buy eighty thousand naira suya. yes you don buy fifty thousand from my house. one person. yes. eighty thousand naira suya fifty thousand naira suya. yes one person. yes you don buy hundred naira one hundred hundred suya gan. hundred thousand suya one person. yes one fifty thousand one suya one person. yes suya. yes this suya. ah. Uh, Hi guys, I'm Timi Agbaje and I'm live in the city of Ibadan, Oyo State, Nigeria, and I'm one of their biggest Suya sport ever. I was passing one night during a movie set and I saw a mammoth crowd gathered there for just Suya. Then I decided to come back again. Then I decided to come back again when everywhere come to hear a story. Guys, is it just Suya or there's more to Suya? Let's find out. Good evening, sir. What up, sir? I'm Timi Agbaje. What's your name, sir? I'm Alibaba, Alibaba, Alibaba Suya Sports. Ali Baba Suya Sport. Yes. How many years have you been selling suya? I've been selling suya almost almost like forty-seven years. Now, how much you go sell wey you go know say you happy one day? I know business na risky. Mm. Anytime, sometimes they dey see, sometimes you know they you no dey see. Sometimes short dey, sometimes you dey gain. Okay. So the way you get short, how much you go sell? The way you gain, how much you go sell? Eh, sometimes wey I gain, I fit like like 50,000. Sometimes I short. I feel short. like like more than that. Do you have children? You have a wife, or how many wives? Uh, I got two wives. Two wives? Yes. How many children? I got eight children. Eight children. Now only the job you do, I began that job what you do. I got some business for for my for my place. For, for your place. What yes. state are you from? Nasuya, Nasuya the same. What state? Which state you come from? Now from Kano State I come. Oh, Kano State. If you hear me greet your people for Hausa, greet them. Hey, I might probably know something about me. You born me for Ibadan. Okay, they born you for Ibadan? Yes. So you be Yoruba Hausa? Na Yoruba Hausa, yes. But you be from Kano State? Yes. So you, if you speak Hausa? Uh, why? Oh, yes, greet your people for house. People they buy share from you, your customer, greet them. Salaam alaikum mutanina, nama ujina. What do you mean? I dey greet and say, I dey say, happy for people wey dey buy share of my hand. Mm. So I dey greet am. You greet them? Yes. If person wan dey sell suya wey be your pikin or person wey young like them, wetin be the advice wey you go give them if dem wan dey successful for this business oh your pikin dey here yes your pikin dey work with you yes oh nice so if you wan advise am when you wan start your own business i dey advise am i say make make make dey put your hands for the make make put your face for inside this business okay make you concentrate and learn the work yes which other thing you go tell am as advice so that you go feel successful advice uh, you know say like we mean am i get advice wey i wan give am sometimes say make dey put may may dey put face all this all this this small small boy na me train am okay. e pass like that i get some boys making like fifteen. Right. yes in one day. yes nice i notice something about your suya people generally talk say sweet suya suya wey good na inside newspaper but you na foil you dey take wrap your suya why. Eh, na from beginning na from right choice i dey i dey start use foil paper and ketchup. if you hear me hold am to camera. i dey use foil paper and sauce and, and barbecue bon, bon, give me that one i dey use this one and foil paper and ketchup na my secret for this year. Mm. na the reason why people dey come here every yes, time be that yes, yes. if i dey here by twelve am for ibadan na yes. still here i dey meet you. yes almost twenty-two years for this place. twenty-two years for this spot. yes wetin be your secret how you take dey do am wey be say you dey sell out wetin be the uh, thing wey you dey. secret everything na god mm. no be person before before i people know me me to go and suffer i suffer because some people from beginning before i dey see i dey do suya two hundred hundred naira later people know me alibaba alibaba alibaba na people know me. tell me some of your suffer Where you suffer. i suffer ah uh, i suffer for this people wey dey for this agbo sometimes if fit come for gown e say make i close i dey close sometimes i dey beg am e dey leave me. Mm. Hmm, they go say me you shut down make you dey go house but you go beg dem time robbery come meet me you collect something from my police place robbers don meet you for where you dey sell yes like how much they collect for your hand uh, on me i don't know you collect money you carry go you never even count the money you just carry am yes but they no touch you they no shoot you No touch me like how many times robber don rob you no na only one time one time yes wow sorry about that oh no problem which day you happy pass for this life say this life me eh, me every day i dey happy every day every day I, I, I, I, I, I, I, I, I pray for God. See, I, I thank God. Hmm. Why is why I come? Why is this month? I thank God because tomorrow when I come back, I know this I visit plenty. Me, I don't do testing here. What you talk? I don't do testing here. You know they do testing here. Yes. But everywhere where I go, where I want buy suya, before they give me suya, they will cut for me. They're different. This six six suya, I know they do testing. Now that flat one so you know dey give tasting. anybody want to sell stick meat no no dey give tasting. so if i tell you say i want buy plenty suya but i gas taste before i buy wetin go happen. buy am i'm not i no fit where where buy am i fit add for you. but you know dey give tasting. no tasting I'm not saying that. Sure, i want. i want sell for you. no tasting. no tasting i know say where you wan buy where you buy you send another customer for me. but no tasting. no tasting. no tasting. yes. no tasting. Uh, boss I no lie for you, no tasty. My name is Alibaba Suya Sports, UI, UI Football World, opposite, opposite UI for Football. Alibaba Worldwide. For Sing one song for Hausa. Nini Alibaba, me send nama a UI. Go Kusana Football. Anybody mm. know me? We oh, are sing your oh, which, which what what be your popular your favorite song? Popular. Your favorite song. Like my my. Song where you like pass. Me? Yes. Me, I like Paso song. Paso? Yes. Can you sing Paso for me? I have it down. Ladies and gentlemen, we are live at Ibadan, Oyo State, the city of Brown Roof. I have a man, he is outside by origin from Kano State. He sells you in and he has been selling for 47 years and he can sing a Yoruba song. His favorite songs are Pasuma songs. Mr. Alibaba, can you give to me now? Give it up for Alibaba singing Paso song. èmi èmi láyé mi èmi èmi láyé mi ah, èmi láyé mi Paso ẹsẹ̀ mi. Paso is my is is is is, is my man. Paso is your man. Yes. Oya oh, somebody that know say you be Hausa person say no be say I dey lie sing something for Hausa. Ni ne ni ba o ṣe ni ina san Paso Paso abokila ni mutum ina ni. Ee mele me me alabi ni Pasuma mi kọ o ẹsùn ti abẹ. Eh, ilẹ̀ ẹ̀rọ ẹ̀sọ́ọ̀dì mi alábí ó ṣe sọ ọba ìṣúwèrè. èmi èmi láàyè mi mo fẹ́ gbé sí àṣà one love one love thank you so much god bless you. guys till i see you in the next video confirm. I decided to come back again when everywhere is calm to hear a story. Guys, let's know what is. Guys, let's hear a story. Guys, let's meet him. Guys, let's know what's up. Guys, Is it just suya or there's more to suya? Let's find out. Hi guys, I'm at the city of Ibadan. Hi guys, I'm Timi Agbaje and I'm live in the city of Ibadan, Oyo State, Nigeria, and I'm one of their biggest suya spots ever. I was passing one night during the movie set and I saw a mammoth crowd gathered there for just suya. And I decided to come back again. Then I decided to come back again when everywhere has come to hear a story. Guys,